الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمله ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ yìí àti ìṣe àpamọ́kún Allah subhanahu wa ta'ala àti ìbéèrè ìrànlọ́wọ́ lórí kí ọmọ jẹ́ kí aburú ẹ̀mí wa ọmọ jẹ́ kí ọba tẹwa jẹ́ oṣù mọ́ kí èṣù kórí amú àti kí wa àti gbogbo oríṣi ara wa darí pàápàá jùlọ ọkàn wa àbí Allah subhanahu wa ta'ala òbí ọkàn wa lẹ lórí islam ó sì ṣe ìmọ̀ tẹ̀lé súnà mẹ́sàn-án bá lọ sọ́lá ní ìrọ̀rùn pẹ́ńtọ̀ ọkàn wa ó sì wá ní kọ́kọ́rọ́ tí ọmọ sí orí fún àwọn èèyàn ó sì ní kọ́kọ́rọ́ tí ó ti mọ sí ọ̀nà àbúrú fáwọn èèyàn tí aburú òní lórí nàwákìlú islam àwọn nǹkan tí wọ́n islam yẹn jẹ́ kí a ti wà ní orí àwọn tó jẹ́ mùkọ́dímà tá a ní introduction lórí àwọn eléyìí tí ń júwe pàtàkì àwọn nǹkan tí wọ́n islam yẹn jẹ́ àti nínú táwọn pè ní nàwákìlú islam òun náà ni a lè pè ní mùkìlá islam àwọn nǹkan tí wọ́n islam jẹ́ mọ́ yẹn lọ́wọ́ òun náà ni àwọn afọ́ ní fífò ni wọ́n pè ní àríjà nínú kíra wọn láti mọ rí kíra oríṣiríṣi gẹ́gẹ́ bí bá ń sọ̀rọ̀ sí ọgbẹ́yìn àti nínú pé kìtáàbù okùnmọ̀lì mọ́tẹ̀ àwọn báàbù okùnmọ̀lì mọ́tẹ̀ sọ eléyìí olóṣìṣẹ́ làwọn afọ́ àkọ́ kíra ní orí rẹ̀ ìdájọ́ ẹni tí ó tàbí mọ́yìn tọ́lọ́wọ̀ sórí rẹ̀ mọ́ òun ọ̀sẹ̀ ìsìláàmù mọ́ àìsí irú ìjẹníyàwó ní ìjẹkúrò ẹni bẹ́ẹ̀ síwájú ká tó gbọ́ àwọn nǹkan tí wọ́n bá ìsìláàmù yẹn jẹ́ òun náà ni pé ikú òun náà ni yọ gbẹ̀yìn rẹ̀ níbi tó bá ń lo sẹ̀ríà islam lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ba ìsìláàmù lórúkọ jẹ́ lórí kí bọ́yá ẹ̀sìn tí ń gbẹ̀ngbẹ́ àti wọn mùjẹ̀ pé ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ni ẹ̀sìn pààyàn ni táyì sọ fún wọn pé kódà làákàyè ẹni tí máa ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀tàkùn làákàyè tiẹ̀ gan-an títí ń tọ́ka pé àlàáfíà ò sí nínú orú ọpọlọ bẹ́ẹ̀ torí pé nínú òfin ẹ̀sìn tó ti ṣáájú náà lófin ẹ̀sìn Islam nígbà tí ò tí ì di panadà táwọn àtẹ́bí ọlọ́run bá mú wá báyá bí ayé àtẹ́bí wa ayéta ti àtẹ́bí wa Musa gẹ́gẹ́ bí àwọn atọ́kata mú wá fún wa nínú ìwé wọn náà ní àwọn ẹsẹ̀ bíbélì tó jẹ́ pé àlùkò àti tó wa wọ́n gbà tí ìsọkúsọ fẹ́ mọ́ ọkọ̀ lórí àwọn ohun táwọn èèyàn mọ̀ tí wọ́n sì gbẹ́nu wọn dúró abẹ́ntó náà náà fẹ́ dáàbò wẹ̀ islam tí wá ń yọ àwọn ọ̀dájọ́ tó nílẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ pé ọ̀hàn gẹ́gẹ́ bí òòrùn ṣe mọ́ hàn ní ọ̀sẹ̀ gangan àbí bí òṣùpá ṣe mọ́ hàn kí ọ mọ́lẹ̀ ní òru àbí alẹ́ ọjọ́ kẹrìnlá tó ṣùpá mọ́ mọ́lẹ̀ àbọ́jọ́ kẹrìndógún iná ẹ̀ ní ìdájọ́ pé ẹni tó bá nínú òṣè islam mọ́ ipò ikú òun náà ní ìjẹníyà ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé ọlọ́kan kan. tá a mú wá fún wa ọ̀wá tuntun bí àwọn àgbẹ̀ yóò dì í ká tó bọ́ sínú àwọn tí wọ́n ba ìsìláàmù jẹ́ òun náà ní bóyá àwọn àkọọ́lẹ̀ kọ̀ọ̀kan tó ti sáwájú nínú àwọn tíra táwọn ọ nínú àmì náà kọ́ tó pé báyìí ò kórí èèyàn ní ló fi pé oníṣúnà àyíká tẹ̀lé àní tẹ̀lé wata àti àlàsọ̀díyà so ìdá àwùjọ láàmú ni nì tọ́jọ́ pé táwọn yẹn bá bú ọba tó dá wa gan àwọn èèyàn ní sọ̀rọ̀ wọn ó fi ẹ̀kọ́ ọlọ́run ara rẹ̀ tí bá sọ̀rọ̀ ànẹ́bí láì àwọn èèyàn tara ṣùgbọ́n bú àfọ àwọn kódà wọn ó ti fẹ́ǹdì àfọ àwọn débi pé wọ́n parọ́ wọn àwọn tọ̀hún tó ní fẹ́ kí wọ́n mẹ́nu ẹ̀sìn ìsìláàmù gan-an àwọn ọdẹ ìpínlẹ̀ òun lọ pàtàkì nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àbí àwọn kọ́kọ́ wọn ní mímọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé ọlọ́run ọba gan-an ìmọ̀ lóyún ní sábàbí ni òun lọ́ba tí wọ́n fi ìmọ̀ mọ ẹ̀dá nínú ọ̀rọ̀ nígbà tí ń ju èrò ti dá ọkọ̀ pé alámàlẹ̀ ìǹsáàná máa lẹ̀mú yá alẹ̀m ó tún wọ̀ pé àbọ̀ ọ̀jẹ́ mọ̀ alìm ni kìí òun ní mọ́ fúnyàn mọ̀ tó yẹ pé àbọ̀ àní fúnyàn mọ̀ ni gbogbo ọmọ tó fi hàn bá kọ́ láyà bẹ́ẹ̀ tá a ẹ̀sìn tó lẹ́kọ́ gborí

lọ́kàtí díẹ̀ yẹn sàánú wa ó fi sàánú àwọn dáàmọ́ ó fi àwọn tó bí wa tó náwó tí wọ́n jù wá sílé ẹ̀kọ́ ó fi sàánú àwọn tó kọ́ wa bọ́ lọ́wọ́ kó gbé ọ̀wá sáfà nílé ibi mímọ̀ tá a bá ti fi dìfẹ́ǹdì wa pàṣẹnẹ́sì wa ìlú wa òun bá ní gáyà ta ẹ̀kọ́ mọ̀ tá a fi ra gbàká tá ọba yóò kí ni ba ìsìláàmù jẹ́ gan ọ̀pọ̀lọpọ̀ ní mẹ́nubà àfi àwọn tọ́kàn wọn tọ́jẹ́ tara wọn ọlọ́run kọ́ sáà ní gbogbo ẹ̀ tó bá nílò rí rẹ̀ ní pé àwa mẹ́nubà kí ló pọ̀ àti àwòye ń fún ebi pọ̀ nípa ìdájọ́ pé ẹni tí ọba níwò ṣe ìsìláàmù mọ́ ìdájọ́ kú ní lórílẹ̀ nínú ìdájọ́ ẹ̀sìn arínú àwọn àfáà tí wọ́n kọ tíra tó jẹ́ pé àwọn tẹ̀lifíṣáàt ìdárọ́gbò òdodo àbí ìdàrúdàpọ̀ ìkẹsẹ̀bọsẹ̀ wáyé náà àwọn tíra wọn lọ́wọ́ ní ẹ̀bá karú àwọn tíra bẹ́ẹ̀ tó bá gbára lé òun ọmọ sọ̀tà míì tó yàtọ̀ sí ohun táwọn tó ṣáájú adúlé wa pé àwọn àyíǹmà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó jù wọn lọ tọ́jọ́ káwọn ọdún wọn náà wọ́n lọ jẹ́ àwọn tó jù wọn lọ tá àgbàlódé àwọn sọ̀hábà ẹnu wọn kò lórí pé ìdájú ẹ tó bá lòrò àfáà méjì kan wọ́n síra kì í ṣe pé a gbọ́ a kà á nǹkan kọ́mọ́bà gbọ́ wá lákòókò ni tọ́jà pé wọ́n kó àwọn ìrújúkọ̀ kan wá látàrí pé afáfẹ́ balance àfẹ́ káwọn èèyàn kó ìsìláàmù lẹ́sìn fààyè tó jẹ́ pé ó kó bá pàṣẹmẹ́tì tiwọn náà ó sì kó bá ìròyìn ẹ̀sìn níbẹ̀ sì ti wá látọ̀dọ̀ àní sọ̀rọ̀ àlọ́ sẹ́lẹ̀ àárí àfáwa Yusuf al-Qaradawi so inú jẹ́ àwọn tó kù ní jẹ̀rí màtò wọ òkú bàtẹ̀lẹ̀ mọ́tẹ̀ so wọ́n kó àwọn ọ̀rọ̀ wá àwọn náà gbé wá àwọn tó rinlẹ̀ pé lóòótọ́ ní ká pa oúnjẹ òun ṣùgbọ́n wá ní mọ́kìkù táwọn ni pé òun ní panu kúrò tì mẹ́wọ̀n wọ́n wá ti ọ̀rọ̀ yìí mọ́ àpá wa ọmọ ìbùdó àtọ́ọ̀d ikọ́ wa nù àkọọ́lẹ̀ tó yẹ pé àdéhùn wọn lọ gbé wá kódà wọn ò gbé wádìí òpin rẹ̀ ọ̀tọ̀ ni wọn tí wọ́n máa sọ nípa èsì sáábà nípa pé ẹ̀sìn mọ́lé náà kẹmọ bíbí pẹ̀lú orí Islam ní àbò òdìsí rẹ̀ wọ́n kọ́ ọ̀tì ọ̀rọ̀ yẹn náà kọ́lẹ̀ síra náà torí pé ojú wa tó ní kí ni pé àfikí wa àfigbọ́ nìkan ṣùgbọ́n nígbà kókò sórí làbí ní mọ̀gbìn wa kà wọ́n kà wọ́n bà gbà wá ní àkókò torí bá a ti ń sọ ìdálẹ́ mi bá gbọ́ tọ́pẹ́ wọ́n fún ọ tọ́kàdì ló ń gbẹ́sẹ̀ lé ó lè fi ọjọ́ ń wíyàn orí bẹ́ẹ̀ tó ẹ̀rí yẹn ọ̀rọ̀ tó ń wá ń bẹ̀ ìpàsípàyọ́ ń bẹ̀ ń bẹ̀ wọ́n gé àdíìsì wọ́n gé lábàádì tí wọ́n yọ kalẹ̀ aláwọ̀ kọ́ nìyẹn nílùú wáyà tó ń gbé wá nínú tíra náà tí wọ́n ti náà gbára lé pé wọn ò ní pa sọ̀rọ̀ ìsìdí ọ̀rọ̀ tí ọ̀dọ́ gbà. bákan náà òun náà ni pé asáró tí wọ́n gbé wá nílẹ̀ ọ̀lálàáfíà wọ́n wá gbé ìtọ́ lálàáfíà tó nílẹ̀ lọ́rọ̀ umar tó kọ́ lẹ́sẹ̀lẹ̀ sínú ọdún practice rẹ̀ wọn ò gbé òun jáde. ìbẹ̀nu tíra tí wọ́n dákọ̀ yìí a rí náà tún ti tíra yẹn tó gbó sí lórí àbójúwà lùkọ́nà ورسلين جريمة الردة وعقوبة المرتد في ضوء القرآن والسنة بكنا لنا فاهمين ثم فترة بتقني في فكر الأولويات أفاق لونا وتقولي أنه جسر عمله وجمجي أما ورسي ودوبة نقع داجو إدواب إسلام ويلة ìbẹ̀m̀bẹ̀ wọ́n kó ìtọ́dọ̀gbà wọ́n á fẹ́ dìfẹ́ǹdì èyí tí ọ̀dọ́gba yẹn wọ́n á káwọn ìwà yá tí ọ̀lá láàfíà wà. ilé ìbẹ̀ bákan náà ni àbá tó ń pè ní tọ́ ajáde àlàálẹ̀wá ni òun náà kọ̀tún àkọ́tún pè ní lá ìkọ̀rọ̀ àfìdín ọ̀pọ̀lá ìkọ̀rọ̀ àfìdín ìsàlìyà tẹ̀rídà wọ́lmùrtẹ̀dín òun náà gbá wọn orí yẹn wá èyí tó ká dọ́gba lọ́dọ̀ àwọn sọ̀hábà àtàwọn àfáìsì tẹ́lì rẹ̀ ti lálàáfíà ni pé bẹ́ẹ̀ bá ní òṣè islam mọ́tọ́ wà lórílẹ̀-èdè bí wọ́n ti ń lo ìdájọ́ islam ikú ìdájọ́ rẹ̀ tí ó sì tako làákàyè àfi làákàyè tí ọba gbádùn kò sì tako mímọ̀ àfi mímọ̀ tí èbá ti mímọ̀ tọ́jọ́ pé ìmọ̀ kan tí wọ́n kẹsàn ló kọ mímọ̀ náà lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ lé àwọn orú àwọn òrùjú báyìí. bákan náà ní pé kí ló fi àwọn àgbọ́yé òdì báyìí nípa ẹ̀sìn Islam táwọn yẹn fi ń pè Islam lórúkọ tí ọlọ́wọ́n ọba tó ní ẹ̀sìn yìí kí ọ̀sùn ẹ̀sìn yìí gbogbo aláṣẹ ọ̀pẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni látara orúkọ níbi ìṣe kódà tá wò ó níbi ìṣe wa tí ń júwe fún wa gbogbo ohun tí ayé tí wọ́n sọ dojú nì ìsìláàmù ló ti gbé wá fún wa wọ́n ní látara pé bàbá ṣe ìgbọ̀nsẹ̀ báyà sọ ní ayàgbẹ́ ní ibà láti à ń ṣe mọ́ra so ànẹ́bí ti kọ́ wa ká fọwọ́ pẹ̀ kóhun ní wọ́n fi mọ́jú bájá bá tẹnu bá bọ́ yín gbogbo àwọn nǹkan yìí a rí pé headwife ní àlàáfíà ara ń júwe pé ọlọ́fẹ́ lálàáfíà torí pé ìsìláàmù gan dírù sẹlẹ̀ ìlọ́gun tọ́lọ̀ wọn báyìí torí ẹ̀sìn ìsìláàmù kan ní ẹ̀sìn bọ́ọ̀lù aláfẹ́ òṣìṣẹ́wà láàrin àwùjọ a rí pé ká wọ tọ́lẹ̀tì ká fọwọ́ ìsìláàmù lọ́kọ́ wa bẹ́ẹ̀ kódà ìsìláàmù lójú rẹ pé yèpẹ̀ ní mọ́ bí mọ́ jù táwa fi fọwọ́ kódà ju ọṣẹ lọ kọ́sẹ̀ kọ́sẹ̀ náà jẹ mọ́mọ́ lẹ́nìí wọ́n ń ṣe àyájọ́ ìfọwọ́ wọ tọ́lẹ̀tì àyájọ́ ìfọwọ́ tó bá wọ tọ́lẹ̀tì àbí wọ́n ṣe àyájọ́ ọ̀fọwọ́ nígbà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n world health organization who lọ́dún wo ni sanabi sallallahu alaihi wasallam sọ fún wa ṣáájú gbogbo àwọn ìmọ́ra wa ìbára wa lò ìbára wa sọ̀rọ̀ ìbára wa sòwò àríkí ọ̀dẹ jáwò ìgbà táwọn báńkì tí ó ní ṣe pẹ̀lú ìsìláàmù dé láwọn ètò wọn àwọn tí ọ̀jẹ́ ẹ̀sùn jẹ́ mùsùlùmí ẹ̀sìn ti ń lọ bí èyí tí ó ti gbowó ìdínà tí ò ní lálàáfíà àrífà wọn náà ti wò pé á ah, eré ìfúnkẹ́ ẹ̀sìn kí ni ọ yàtọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ìwọ̀n bá ti ẹ̀gbá nẹ́sùn ti àbùkù hàn pírátíkù ohun tí ìsìláàmù wa tá a bá ti ń ṣe àwọn tá a jẹ́ mùsùlùmí tá a bá ń pírátíkì rẹ̀ wọ́n ó sì mọ fọ́ṣe wa tí wọ́n nímọ̀ báwọn ti ń gba ìsìláàmù níṣe ṣùgbọ́n wọn ò tí gbà á lè nínú ìdíjọ́ wọn lẹ́sàn. àlùkò àti túwèé fún wa pé tẹ́ ẹ bá ń ṣe ìsìláàmù yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ربما يود الذين كفروا لو كانوا مسلمين yọ́mọ wà tó dáwọn pẹ̀lú ibi káwọn náà jẹ́ mùsùlùmí so ọlọ́run kí ó ṣe wá lẹ́nu tí àwọn yóò tara wọn gba islam káwá tó tẹ̀síwájú nínú àdìwá ọ̀rọ̀ ìgbà ìran tí ìkómà ìjáde kó ní islam tó pín sí tó kálukó fi mọ̀ pé ewu ń bẹ tá a bá mọ̀ á jù sọ́fin rẹ̀ ẹlòmíì ti bẹ tí kí òní mùsùlùmí ojoojúmọ́ ní ti ń ti ń gbé jáde islam wọ́n kọ̀ ó ti clear rẹ̀ káàkiri ni ọ́ ọ̀sẹ̀ ọ̀rẹ́ ti kújẹ̀ tó dájọ́ lé lórí ni ò sì di ọmọ sọ́wọ́ ọ́dà àmàká túrùn kó pé túrùn ti mùsùlùmí ọgbà ọ̀làwẹ̀ ti hajj e, ní àbáwọn ọ̀jẹ́ níyà tí ìsìláàmù gbé kalẹ̀ táwọn olóyè bí wọ́n fẹ̀ láàrin àwùjọ wa òun náà ni pé màkúmù al-uqubat punishment in Islam so àwọn èèyàn wọn ọ̀gbọ́ yé misunderstanding tí wọ́n ní nípa context ìhun tí ń jẹ́ al-uqubat àwọn punishment ìjẹníyà àbí al-hudud àwọn ìjẹníyà tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ fún ẹ̀sìn nínú ẹ̀sìn Islam tó tẹ̀yìn bá ti báyìí báyìí náà ṣe wọn ò gbọ́ yé pé torí kí ni wọ́n ti gbé kalẹ̀ ọpọlọ tayé ni wọ́n ti wò. alákòókò bẹ̀ ni pé ohun tí àwọn òfin ẹ̀sìn Islam ti yàtọ̀ òfin ní òfin ọ̀kẹ́ tóbi ju àwọn tọ́lọ̀ torí ẹ̀ gbé kalẹ̀ lọ. òun náà ni pé wọn ò gbé òfin òfin ìjẹníyà kalẹ̀ nínú ẹ̀sìn Islam lè ìjáde mùsùlùmá ìsọ̀lẹ̀ kì pé ọlọ́run وإنما للإثم على مجتمع بلغت صلاؤه حد المثالية ṣùgbọ́n tọ́lọ̀ tó lè bá Nàìjíríà ní ní pé orílẹ̀ tọ́lọ̀ wọn ti dá environment tó ti wà ókè ó ti wà standard lórí àlàáfíà rẹ̀ tí ò sí wàhálà ń báwo la nígbà láti fi dáàbò láti protect àwùjọ tó ti dáadé gáyà iná ẹ̀mí ìjẹ́níyàwó fún mẹ́sìláàmù kìí ṣe pé láti fẹ̀ bí fọ́ọ̀mù àwùjọ tí ó ṣe kí ni tí ó dáa ṣùgbọ́n àwùjọ tó ti dáa tí bàjẹ́ wọn bá wọ ọbẹ̀ àpẹẹrẹ tó lè súnmọ́ nì àgbàdo tó bá ti jẹrà sáàmù ọgbọ́gùn sí ilà kọ́kọ́ bá jẹrà tó ti bàjẹ́ ọ̀rẹ́ ni èwo ni àwọn máa fọ́ọ̀gùn sí kọ́kọ́ bá ṣe kọ́kọ́ bá bàjẹ́ èyí tí ò sí bàjẹ́ ẹ̀fọn dára padà sí ìròrí tó ṣe ni tó súnmọ́ nìyẹn dúkìá wa èyí tó tí ìjẹ́ tó ṣe tí ọ̀lá ayẹ tó láàmọ́ gbé sí ààyè tí ó ní sọ ni àbí èyí tí kò ní fọ́lùmọ́ ajájọ́ mọ́dáhùn alkọ́rin tí wọ́n fi ìrún apẹ́ tó bá jẹ́ pé ìsìláàmù bá wà lórílẹ̀-èdè tán practice rẹ̀ bó ò sí wàhálà tó yẹ ideal society islamically òun ni àwọn òkú bá ìyẹn wà fún lórí ẹgbẹ́ ìfúnpá táwọn sọ àwọn pé níbi tó bá ń lo òfin ẹ̀sìn islam alkùránì ti fún wa pé wala tufsidu fil ard ba'da islahiya la tufsidu fil ard ba'da islahiya ẹmọ́ balẹ̀ jẹ́lẹ̀ ìgbà tàbí tún ṣe ó túnmọ̀ pé ká tó wálé ayé ọlọ́run ti fi ayé dáadáa wọ́n nì ní fún wa pé ẹmọ́ ba ilé ayé jẹ́ kìtì ní ọmọ bàbà jẹ́ torí kókò sí ohun tá a bá ń ṣe níbàjẹ́ lórí ilẹ̀ tí ó ní ìfẹ́ẹ̀tì

nígbà tí ti ṣe báyìí kò sì ní bí ìjọpọ̀ àti fẹ́nìkan lọ́dún wa fún wa pé ẹ mọ́ balẹ̀ jẹ́ pàtàkì tó ṣe ìgbà jẹ́ pé ohun tó lè sáwùjọ sí ni ká jẹ́ mùsùlùmí ká sì mọ ọ̀fẹ́ lórí òfin ẹ̀sìn Islam ara arú tó lọ́wọ́ fi gbé ìjẹ́rí àkàlẹ̀ nìyẹn ká kọ́ dì mú tó fi jẹ́ ká máa wò pé kí ó tẹ̀sí ní àparó ẹnìyẹn kó lẹ́yìn environment tó ti da tọkọlọ àwọn èèyàn ọ̀dọ̀ tí òun wá fẹ́ jẹ́ kàńdá tó fẹ́ ba àwùjọ yẹn jẹ́ láti protect ọpọlọ àwọn tó kù àtẹ̀sìn yẹn láwùjọ ibi tó ti dá ikú ni punishment irú tẹnìyàn tọ́ba jẹ́ ti olè àti ọ̀kí wọ́n ti fún wọ́n gé lọ́wọ́ tọ́ba wọ iye téèyàn mọ́ gbé tó fi gé lọ́wọ́ tọ́ba jẹ́ sìnà ọláwọ̀n ọ̀dájọ́ torí pé tẹ́nìkan bá ti ṣe tó mú jẹ àwọn mílíọ̀nù ọ̀sìn kìíní wọ́n mọ̀ kọ́pì rẹ̀ so láti ní àwọn àlòkù báyìí nínú ẹ̀sìn Islam ọwà láti lè kí ni lè hìfì alábùsámáì bálaga sọ̀lá òhò àti fún àwùjọ tó ti da délẹ́kù ẹ̀kọ́dàdé lọ́wọ́ lọ́wọ́ àlẹ́sàlíyà oníyàn sí àìdíl àìbámọ̀ tó ti da dé pé àwọn ọmọ kọ́pì rẹ̀ ni àwọn òfin táyé àwọn ń ṣe láti bring about ideal society ni kéde láti fi protect society tó ti wà ideal tó ti dá tẹ́lẹ̀ àwọn àwọn gbèsè àgbà àwọn fẹ́ fi ṣe kí ni àwọn fẹ́ fi bring about rẹ̀ not to protect it ìròyìn tó bí gbogbo àwọn òfin yàtọ̀ bá sọ́ọ́dì lọ wọ́n lè explain ohun tí mi ń sọ yìí ju èmi lọ tó sọ àpẹẹrẹ ọgbà àwọn tó bá ti lọ gbogbo ẹni yòókù kúrò tó lè kánú òwe èyí ti learned colleague àbí ẹ̀ ọ̀ ẹ̀yin ọ̀rọ̀ lẹ́nẹ̀dì lẹ́yìn orí yóò pé dáadáa wọn ò nílé làwọn nílé àwọn lẹ̀ wọn kọ́ bínú àwọn tó bá jẹ́ lọ́yà. náà ẹlẹ́ẹ̀kejì nínú tá a ní láti gbọ́ yíká tó kó sínú àwọn òpàdé yẹn wọ́n fi jáde kó lu Islam làwọn akéwì Islam òun náà ní pé àwọn ọ̀jẹ́ ní àti ń bẹ fún ẹni tó bá jáde kó lu Islam yìí àbáwọn òfin yòókù náà ti gbẹ̀yẹ̀ jalè ẹgbẹ́ lọ́wọ́ ó ṣe sì náà ilẹ̀ lóko àwọn tí ọba tí ò tí níyàwó ẹkún wọn lẹ́gba ẹ̀yà wọn kọ́ dúkà àtàwọn òfin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ka ku ọpọlọ ẹni tí ọ̀fà láàbí aláwùjọ ìdí ẹlẹ́ẹ̀kejì tí àwọn ọ̀jẹ́ níyà yẹn ti wà òun náà ni pé Islam ẹ̀mí tọ́lọ̀ fi gbé ni rúhù tàṣàmù ẹ̀mí wa ẹ̀mí ẹ̀jẹ̀ kìí tẹ̀mí líle gbogbo kéèsè rúhùn mùtàátìs ilà dìmá kéèsè ẹ̀mí tí ń gbẹ̀ngbẹ̀ àti tàjẹ́lẹ̀ pé ẹ̀mí bùjẹ̀bùjẹ̀ bọ́. gẹ́gẹ́ bá a ti mọ̀ nínú àwọn òfin ọlọ́wọ́ wa kódà tá a bá wu àwọn òfin tó ṣáájú lófin ẹ̀sìn ìsìláàmù gbà yẹn tọ́lọ̀ ń gbé láwọn ànẹ́bí ọlọ́run tó ṣáájú lọ́wọ́ torí ìsìláàmù gbà ànẹ́bí ọlọ́run wa wa ló pé ní báyìí kìrìsẹ́nìtì gẹ́ nù báíbù ìpè ẹ̀sìn yìí tẹ́ mọ̀ sí o kìrìsìtẹ́nìtì ní ṣe kíni ní ọmọ ọjọ́ tabarisẹ́ tó mú wá pé jésù sọ pé ẹ̀sìn yìí òun ni ẹ̀sìn yìí kìrìsìtẹ́nìtì náà bíbélì yọgbẹ̀rù kò sí òkò ẹ̀sìn pé ẹ̀sìn kìrìsìtẹ́nìtì inú bíbélì islam gbogbo ànẹ́bí ọlọ́run wọn táwọn fi sọ pé àwọn tó ṣáájú pẹ̀lú àwọn òfin wọn lé àrífà ti tó ní ẹjọ́ bá ṣe kékeré kódà àwọn òfin yẹn lágbára bó tẹ̀lé táwọn tó ń tọwọ́ bọ̀ làwọn ọ̀wé ìòde òní táwọn òdo díẹ̀ díẹ̀ mẹ́mẹ́ ṣùgbọ́n èsì òjò yìí wà ní pé adámọ̀dájọ́ pé tí wọ́n bá tọ̀ títọ̀ bá ta sí wọn la tẹ́lẹ̀ àbíkú wọn gbó ní àgbo ṣe kíni lágbo sẹ̀jẹ̀ ọlọ́wọ́ adé ẹ̀fọ́ wa. so mùsùlùmí ni gbogbo àwọn ànẹ́bí ọlọ́run àtàwọn tó ń bẹ̀sì yẹn lọ́wọ́ wọn ló fi jẹ́ pé hadith ti ń sùdúwèé wọ́n ti dáàbò fún wa ọwọ́ á ní sígá majhul pé wọ́n fi ìlú làmì ìsámá àlùfáàì nítorí wọ́n pé ìsìláàmù wọn ti mọ́ bọ̀ wá lábẹ́ àdìsá níbi náà sọ pé àwọn ànẹ́bí ọlọ́run ọba ọmọ ọ̀yá ni wọ́n jọ jẹ́ so bàbá lè mọ ọtí kí ni bàbá àpilẹ̀ ọ̀pàpọ̀ bákan náà iṣẹ́ wọ́n ti ọ̀pàpọ̀ ni ànẹ́bí wọn lọ́dọ̀ ẹgbẹ́ bí ògiri ilé kábà wọn ànẹ́bí ọlọ́run ọba gbé wọn ńgbà wọn akọ́lé yẹn ńgbà wọn akọ́lé tẹ́bílẹ̀ yẹn wá ti dáa tó wá kú blọ́ọ̀kù ẹyọ kan tí ó kálukú wọn kọjá pé á ah, wọn ọba ti fi búlọ́ọ̀kù ẹyọ kan yìí síbi ilé yìí ọba parí ẹwà rẹ̀ pé ilé yìí rẹwà ẹ̀kọ́ ọ̀sọ́ pẹ́lẹ́ yẹn ọ̀rẹ́wà tó fẹ́ ìsìlámù ẹ̀sìn tọ́ rẹwà ni pé ilé yìí rẹwà ṣùgbọ́n tó fẹ́ kọ́ wọ́n fi búlọ́ọ̀kù ẹyọ kan tó kù yìí sí ni ọba parí parí ẹwà rẹ̀ ni wà á ni búlọ́ọ̀kù táwọn èèyàn ń sọ pé tó wá pẹ́lẹ́ yìí ni ẹwà yóò bá pé tí صلوات ربي وسلامه عليه لو جاءك حديث واقع بني الإسلام على خمس على خمس so ó tó bẹ́ẹ̀ márààrún yẹn tó wọ́n mọ islam ló fi jẹ́ pé àwọn àwọn nígbà lọ́wọ́ ń kírun ṣùgbọ́n tó wákàtí márùn-ún ti wọn irọ́ adé rẹ̀ pé ìrún ti rí ó ti gbilẹ̀ tí wọ́n mọ́ kírun láti ilẹ̀ wọ́n kì í sọ wákàtí márùn-ún láti wá adé ládé ìrẹ́kọjọ́ wákàtí márùn-ún alikaaba àwọn kan lọkọ wọn sọ wá fún rẹ tẹ́lẹ̀ ó di yé gbàtọ́ lọ́fẹ́ parí gbogbo sẹ́yìn ó gbé kọ̀m̀pìtì rẹ̀ fáwọn ẹ̀sọ́ lọ́wọ́ tó rọ́bì wọ̀sọ̀ láàrùn àlẹ́ òzú àdí mánà síkàkùn bẹ́ẹ̀ gbogbo àwọn ìyókù náà tàwíìdì wọn ni ọ̀yàtọ̀ tàwíìdì ẹ̀kọ́lọ́ sọ fún kí gbogbo wa kéde náà ní ìmọ́lọ̀ ọlọ́kan àwọn tá a ní kó wá parí iṣẹ́ wọn yìí so àwọn yìí láti fi mọ̀nà fàbí òdá ọmọ tẹ́lẹ̀ ọ̀nà wọn ni kí ọ̀nà ọmọ fi kíni kọ́ ọmọ tẹ̀lé lábẹ́ni tó ń tò ní ṣẹ́ kò máa ń kọ́ bílà náà òfin àwọn tó ṣáájú wa táwọn kí wọ́n mọ orin lẹ̀ nínú ẹ̀sìn tiwa pé bí a ní gbogbo ká lè ṣe kọ̀ ẹ̀sáyà sóbíé bí sáyà ṣe kọ̀ ẹ̀sáyà á wà ara àwọn mítà ní tẹ̀lé sáyà bí o pé ọlọ́run ti pa àwọn rẹ́kẹ̀ẹ́sì fún ẹ̀yìn eléyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kejì kódà bákan náà ló fi jẹ́ pé ẹ̀mí pé ẹ̀mí ìyááfí làwọn òfin ẹ̀sìn Islam a lè pe anisọ́kùn ní dárò olùhùdúró bisubuhaj tí ojú bá ti wọnú pé wọ́n ní ó ti sìnẹ́ kò ti sìnẹ́ ẹlẹ́rìí rẹ̀ sọba ń bẹ̀ ẹ̀yìn bá wọ́n sọ fún mi náà ni wọ́n pè mí ni mo wá hmm, àìsí àbámọ́dá kó o di ẹsikúùtì èèyàn ní ẹ̀sìn Islam kó o fi jẹ́ níyà àìsí tó lè mú ó sìnẹ́ tọ́ ọlọ́run kẹfẹ́ mú fúnra rẹ̀ ni téèyàn mẹ́rin láì jẹ́ pẹ́ẹ́sẹ́ méjì nì tẹ́sí bákálàmù nínú gòtàdá tí lè fa bá wọn wọṣọ láwáyá àwọn náà wọ́n fẹ́ wọṣọ rẹ̀ ni wọ́n àtọ́ bá jẹ́ wọṣọ rẹ̀ jẹ́ báwọn àbí wọ́n wà ní wọ́wọ́ obìnrin wà wọ́wọ́ ọkùnrin wà wọ́wọ́ ẹ gbọ́dọ̀ rẹ kíkì wọn kí wọ́n ṣe sìnà ẹ bá kálàmù nínú kíni inú gòtàdá ọba ti yé ilé ibẹ̀ kì í sọ̀rọ̀ àwàdà ni pé darul hudud bi shubuhat tí rújú bá ti wà rọ àdígbà wọlé bákan náà tó bá jẹ́ èyí tó ní táwọ́bà ẹ̀sìn fàyè táwọ́bà lẹ̀ so ó sì ní ìsìtáwọ́bà tàbí pé ṣé ó tún bá fọwé ọ̀pàdà sínú ẹ̀sìn ìsìláàmù ní ẹ̀rí kókèrè pé ó lówó sí wọn báyìí wọ́n kẹ́ lọ́pàá àmọ́ tó bá jẹ́ kọ́láwò sí wọn tàbí fún wa pé ẹ̀ síbi tí wọ́n ìjáde kó fi ìsìláàmù tí wọn ọlágbára wọn láwọ ìsìláàmù náà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti tó ń pa àwọn mùsùlùmí láti wọn ní oníbàmọ́ àti kàáfù alọ́jọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti láti káàdì eléyàn náà nù ìdí ẹlẹ́ẹ̀kejì ni ẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àwọn àgbọ́yé àwọn mùsùlùmí àwọn literary àbíkàtà lè pé technical terms tí ìgbàlódé ìgbàlógbé wọn dé àwọn àfi ń dájọ́ lórí ẹ̀sìn àkọsí dájọ́ lórí wọn níbẹ̀ ló ti ń dá wàhálà alẹ́ láàrin àwùjọ wa mo ní alihuriya alihuriya freedom freedom freedom fún àwọn ìgbà sọ ni ẹ̀rẹ̀ ẹ̀ ní freedom láti tẹ̀sí tó bá wù náà yes bẹ́ẹ̀ ni nígbà tí ọba ti wá west islam ẹ̀sìn yókù lè mọ́ lófin tí ọba ti wá west islam kò jẹ́ mùsùlùmí ó lè practice tó bá máa wù ó ṣe but islam lè tẹ̀sí pé eh, you can join us and later denounce it òun lófin lófin jẹ́ pé ní ìwà jẹ́ kìrìsẹ́nì ìwà jẹ́ ọ̀bọ náà lọ́jẹ́ ọ̀bọ yí ọ̀bọ pẹ̀ kù sẹ́ mo bá sẹ́rẹ̀ lọ o ní freedom of right freedom right freedom of religion rẹ lọ so àgbọ̀ yóò dì yẹn táwọn àti gbọ̀yìn wọn àti dájọ́ lórí ìsìlámù ìsìlámù sí ní ẹni tó bá lọ́wọ́ ìsìlámù mọ́ kí ló dé kó filẹ̀ mọ̀nà kò wú kò wú mọ́ kí ló ti fà á ni pé àwọn fúdọ̀mù orí yàtẹ̀ ń pariwo náà fúdọ̀mù fúdọ̀mù yìí ẹ̀sọ́ fúdọ̀mù kẹtí ìjọba ayé tọkọlọ yín tẹ́fi gbé kalẹ̀ tí ò ní límìt tàbára jọ́ sọ fún wa pé ọ̀ọ́kí eléyìí pé fúdọ̀mù yìí ń kẹ́ǹdẹ mutlak kò sí kọ́yìdù kẹtọ́ sí kíni tí wọ́n fi dé pé limitation àìpé freedom of expression olùmọ̀sán tó bá wù so ṣùgbọ́n wọ́n bá ti lọ sọ nǹkankan nípa ọmọlúwàbí ẹnìkan wọ́n ṣáàjì ẹ̀ for defamation of character. kí ló dé ibẹ̀ yìí lẹ́nu ẹnu rẹ̀ fúri ó ní fúri láti express ara rẹ̀ tó bá wù. kódà wọ́n sọ pé tọ́ba accuse ni wọ́n lọ́ọ́ pé yẹn ẹ̀ fi lè pé ní kíni wọ́n fi accuse ni ọmọ jẹ́ ọ̀sìn tí kọ́ọ̀tù bá tẹ̀ fún rẹ̀ pé ọwọ́ àgbóǹtì. àbí ọkọ mọ̀ pé ìpè wọn àkíyèsí ẹ̀ ni ná àbí suspect suspect wọn mọ̀ pé suspect ni o court ni wọ́n fẹ́ pè é ní accused àbí àbí tó fẹ́ pè é ní criminal ló ti clear rẹ̀ as criminal ó dà kẹ́ bá gbọ́n lọ́wọ́ rẹ̀ báyìí kọ́pọ̀ àyìn tó bá rí lọ́yà pé suspect suspect náà ni court ló fẹ́ pronounce rẹ̀ so ni pé ìtumọ̀ pé ojú ń pè ní wòríyà ni wọ́n fi àwọn technical term àwọn mùsùlùmáàdì táwùjọ gbé kalẹ̀ káwọn fi dá ìsìláàmù lẹ́jọ́ torí pé èyí tẹ́lẹ̀ gbé kalẹ̀ nínú ọpọlọ yín láàrin àwùjọ lẹ́nu òun náà ní limitation bẹ́ẹ̀ náà ni freedom náà ìsìláàmù náà ní kíni ó ní limitation ilé ibẹ̀ lẹ́yìn rẹ̀ òun náà ìfowópamọ́ islam bá pè ní èèwọ̀ àsáàsù àtàrí ìpìlẹ̀ rẹ̀ ní islam bẹ́ẹ̀ fílmù àmàláàtì nípa àwọn àjọ tó dájọ́ mọ́tò pẹ̀lú àwọn èèyàn a rí pé títà máa fi lè pé nǹkan ìdílé wọ̀ torí pé ìnira ó ti bẹ̀ jáde níbi kéèyàn kó wọ̀ jẹ́ mùsùlùmí mọ́ tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ìnira ó ti bẹ̀ jáde sáàrin àwùjọ àti sáàrin àwọn èèyàn lọ́fà tó jẹ́ pé ìdájọ́ pé tó mú kúrò lórílẹ̀ náà ìdájọ́ rẹ̀ tàbá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́sí pèlè wọ̀ kọ́ra ọbẹ̀ láti rí ìtẹ́tẹ́ táwọn èèyàn kà sí ọtí mímu ẹ̀nà ti ṣe aburú ti bẹ̀ sẹ́lẹ̀ sáàrin àwùjọ. bẹ́ẹ̀ gbogbo tí wàá tọ́lọ́ bá ti pèlè wọ̀ bó fi tẹ̀sí láàmù jẹ́ ló jẹ́ pé yọ wàá gbé ìjẹ ní àkàlẹ̀ pé àwùjọ yìí da ẹmọ́ ti kíni ẹmọ́ bá jẹ́ lórí jẹ́ káwọn ibi tí wọ́n ń lo òfin ẹ̀sìn kéèsì ìbàjẹ́ yẹn ẹ̀rì tó kọ̀ pọ̀ ń bẹ̀. ìwọ káwọ̀ ló ti wá ṣé àti ẹ̀gbọ́ kéèsì pé kidnapping láwọn sáwọ́dí ní sáwọ́dí kọ́ jí wọ́n jí ọkọ́mọ́ rẹ́pù òrò yìí wọn ọdún kan márùn wọ́n mẹ́ta bá ka ogo pépà ìrò pé o lè lu ọ̀sẹ̀ kan kéèsì wọ́n jí kéèsì ló fi jẹ́ pé àwọn tó kófì yẹn wà fún tọ́jẹ́ tó ń lè fún ọjọ́ sí ideal akápẹ́ islamic state láti ní àwọn ọ̀jẹ́ níyẹ̀ tí wà fún láti protect àwùjọ tó ti ṣe kíni tó ti dáa fáwọn tó ń gbádùn sí ń gbé bẹ́ẹ̀ so ọlọ́run kọjá káwọ́ tó ti wá ní ọ̀dà náà eléyìí ni ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kaàrún òun ni àgbọ́yé òdì nípa ìsìláàmù eléyìí a ti fi sọ̀rọ̀ ní ìjẹjọ tàbí sọ kí ni ìsìláàmù jẹ́ kí alìsìláàm dínú wa dáwúlá àkídàtún wa ṣẹ̀ríà wa siyasatun wa nìsọ́m àdáàbù wa mu'amalat alaqatu bid-damir wa nas wal qawl wal ayat wa innahu dunya wa din wa ayatu hadira wa ayatu mustaqbala mustaqbila atiya la rayba fiha ay sawani wa ni ọjọ́ ìjẹjọ àbí a ó ti di jẹjọ lọ àbí Ọlọ́hun ti mú àwọn àwárìkù wa tí ò fi jẹ́ kí àwọn òjòkó yẹn wáyé wọn bá tá a fẹ́ sọ fún wa nípa àwọn àdìkù bá ti ní ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ ká lè padà nínú àdìwá òrùn ìdá níwọ̀n bá ìṣẹ́jú pé tákùkù wa kù. náà ẹ̀tọ́ ń pè ní mọ́tàdì ẹ̀tọ́ ti kó ni lọ́jẹ́ basic tí ẹ̀mọ́ tó gbàjáde kúrú Islam ádìbẹ̀ díwájú òun lẹ́n tó ṣe kíni òun lẹ́n tó ṣe kèbèrè yẹ fúrú bára ìsìláàmì lẹ́wà tó jẹ́ mùsùlùmí ọwá ní òun ṣe Islam mọ́ ó ní ìmọ̀ àlè ẹ̀kọ́ ìdìbò kọ́ ìbìyí èdè wọn fẹ́ ní àwọn kẹmẹ́rẹ̀ nìyẹn kámọ́dé ápàdà bá wàdé wájú ní ìmọ̀ àlè ẹ̀kọ́ ìdìbò kọ́ ìbìyí bẹ́ẹ̀ látàrí àjẹ́ ọkẹ́ rẹ̀ kí mo ti bẹ́ẹ̀ mú ẹ̀mí rẹ̀ ọ̀sọ́ jáde òkú gbọ́ngbẹ́nù ẹ̀mí rẹ̀ mọ̀ sínú mọ̀ síkùn pé ó túnmọ̀ pé kèfèrí inside ó dé kèfèrí ni ní ẹ́ńjìnì inú rẹ̀ ẹ́ńjìnì kèfèrí ni ọ̀sọ̀rọ̀ jáde kò sí iṣẹ́ rẹ̀ jáde ṣùgbọ́n káfíò ni sẹ́kọ́ ìmọ̀ owó rẹ́díò pé bátìrì jà ń bẹ́nu rẹ̀ tọ́jọ́ bátìrì jẹ́ ìjẹrà tí ò kò rí kò sí kìrìkan ìgbàdí ọ̀bá kẹ̀ fọ̀hùn lẹ́mọ̀ pé bó ti bàjẹ́ nípa àwọn ọmọdé pé ìsìláàmù ìmánì wọn ti jẹrà tí wọn láwùjọ kò sí ìmánì ń bẹ òkùnkùn ìyẹn ni ń kírun lóòótọ́ ń lọ mọ́sálásí ń gbáwẹ̀ ń ṣe hajj ń ṣe bàwọn ẹsẹ̀ gbọ́kẹ̀yẹ ṣe mùsùlùmí ni pé látara àdìọ́kàn rẹ̀ ó ti bàjẹ́ nínú àwọn òpìlẹ̀ tí àwọn fi jáde fún ìsìláàmù pé ilẹ̀ ẹ̀jẹ̀ kọ́ọ̀tù kófòrò ilẹ̀ ẹ̀jẹ̀ kọ́ọ̀tù aláwọ̀kọ́ nìyẹn kádé ẹlẹ́ẹ̀kejì ó ní àwòṣẹ́kù ní yá fi umuri din ẹlẹ́ẹ̀kejì ní ṣáàpù òun náà ni ìròyìn ròyìn ìgbé ẹ̀ sọ́lọ̀ ń bẹ ní ọ̀rọ̀ kọ́lọ̀ ń bẹ ọ̀ sáàdẹ́sì máa wà sí ànẹ́bìsì nílò tọ́ sí ìṣẹ́kọ́lọ̀ kọ́lú déjọ́ pé wọ́n dé wọ́n ń kọ́ láwọn nǹkan tó sọ̀rọ̀ àwọn títí agbáwọn kìbìrì sọ bẹ́ẹ̀ pé àfáàntò àbí àbíkọ́ wọn pé ìsìláàmù yìí tó wùlẹ̀ sí olódó wọ́n rẹ̀ pé christianity tó ń wí àwọn ológun yìí náà àwọn ẹ̀mọ̀ lọ́lọ́run wá ẹ̀kọ́ ṣákú ni ó ti di mélòó nínú tí wọ́n ti kéèyàn ẹ́ ó di méjì ìpìlẹ̀ ẹ̀fà àti ìbọ́ sí àlàyé àwọn nǹkan ó di méjì nínú tí wọ́n gbé

so wọ́n á má pẹ̀rẹ̀ wá ń bí eléyìí wọ́n ní ka àyíyẹ́ jùdà lè wọ́ ìrìlá bá kéèyàn ọmọ forí balẹ̀ fún nǹkan ní ìlẹ́yìn ọ̀lọ́ tàbí àpẹẹrẹ ti sẹ́yìn ọ̀ ǹjẹ́ gbogbo wa ọlọ́run yóò tó ń bẹnu mọ́sálásí ní àwọn táwọn mẹ́bí pàṣẹ pọ̀ sóyè ǹjẹ́ gbogbo ẹtí irin ó lè jẹ́ wẹ́dà ní ọ̀rọ̀ àwọn ojú ó lè jẹ́ kápẹ́ntà wọ́n kẹ̀sì cross wọ́n àfi wólẹ̀ wólẹ̀ àbí àwọn tó máa ń lọ sórí òkè tí wọ́n lọ sílé pásítọ̀ tí wọ́n lọ kí ní kẹ́mọ̀ wólẹ̀ wájú àgbélébù ìwólẹ̀ wájú àgbélébù yẹn kí ni fún ọ̀rẹ́ ìjọsìn sí ni wọ́n ń ṣe torí kìí pé ń kí àgbélébù torí pé tọ́ ẹgbẹ́ tí kí ni ìyẹn ń ṣe nǹkan ìwọ̀ sọ́dí ẹ tọ́ bá ti lọ́mọ ìjọsìn ẹnìyẹn jáde kó ní Islam láwọ́fí níṣẹ́ káàfi sáà nínú àwọn ọ̀yá nínú ẹbí wa sáà nínú àwọn ẹ̀gbọ́n sáà nínú àwọn àbúrò sáà nínú ọ̀rẹ́ kí tún lọ rí òkè kí lọ ń wólẹ̀ fágbélé ó dẹ̀ lù bí ọ̀rá gbélé ọwọ́ ní bí forí balẹ̀ fágbélé àwọn ọmọ mùsùlùmí tẹ̀ mú lọ sí àwọn iléèwé tí èdè iléèwé mùsùlùmí tó kò sí bẹ́ẹ̀ ọmọ tí ọjọ́ wọn mùsùlùmí wá sùkùn tèmi ní àjọ ń sọ̀rọ̀ káàbọ̀ àárọ̀ yìí láti ń lé o kódà wọn ha sórí so ní sùkùn tèmi àwọn tọ́jọ́ ọmọ tí ọjọ́ ọmọ mùsùlùmí tí wọ́n wá mẹ́ ń tà ń kọ́ níbẹ̀ torí Islamic school ni ó dé ohun tá à ń kọ́ nìkan mùsùlùmí à ní yọ sọ́tọ̀ bẹ́ẹ̀ làwọn náà níyọ̀ school lélẹ́yìn generally bọ́dà tó lọ́wọ́ fún ọ̀tọ́ gbàdúrà ní ọmọkọ́ gbàdúrà ní ìlànà rẹ̀ láwọn community school tó lọ́kọ́ bá ń tẹ́ra wọn ní ọmọkọ́ gbàdúrà ní ìlànà rẹ̀ ọmọlẹ́ mẹ́rin ni so àti rí ọmọ tó ń gbé lọ sọ́ọ̀sì tó ń fẹ́ gun lábẹ́rẹ́ ọmọ mùsùlùmí tó ló ń kọ́ jésù àìsí ìtọ́fẹ́ jẹun lé àwọn kéèkéé tẹ́ rí tẹ́ ń gba ìjáàbò lórí wọn láàárọ̀ tí a bá ń gbé wọn lọ nì torí kẹfẹ́ èmi ò mọ fún wọn tí ọkàn àlìkè á máa ń náà mọ́ àbáyé yín nípa àwọn ọ̀dọ́ àjọlọ ní ìwé wọn bá ti wá lọ wọn bá ti wá lọ wọn ò yẹn jù wá lọ ọ̀dà fún wọn jù wá lọ láwọn tó ti ìbò wọn kẹlọ rẹ tí ò sọpọlọ kankan afẹ́rẹ́ náà ẹgbẹ́ wa ní ẹgbẹ́ gbogbo àtàwọn ní káwé táwọn ní ń ṣe ìjà ọmọ kéwù nẹ kùránì no kùránì ọmọ kùránì káàdùn ní wọ́n lè ní masters wọ́n ní péjì kí ní gbogbo péjì rẹ kò nítumọ̀ mùsùlùmí a whole professor o ọmọ àlùbáríkà sí ọ professorship rẹ̀ dọ́kítọ̀ kíni yóò tó lè ti gbà wọ́n orí àwọn wọ́n ní akẹ́rẹ́gẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n ń kọ́lọ́jọ̀gbọ́n gbogbo ní ọ̀ tí ọmọ alùpàánì ká ọpọlọ rẹ̀ nì tẹ́fọ́wọ́ tó ti transliteration alùpàánì ní kúkú tọ́lájẹ̀ ìwájẹ́ lẹ́bàá yìí tàbọ́lọ́ lásìkò transcripted tó bá fi kàárẹ̀ bó ṣe há àwọn ọ̀sàkùnkókó kiri jẹ́ tó há ògbó ẹ̀yẹn náà tó bá ka transcripted tí tí tí tí tí yóò lò lọ́kọ̀rọ̀ rẹ̀ wọ́n tó lọ́kà tó bá tún gbọ́ àwọn ọ́díò rẹ̀ pé àtẹ́wọ́n tí ń pè tí ọ̀gbọ́ sí àgbóhùn nìyí ṣùgbọ́n ẹ wá fi ọpọlọ òwe yín ẹ lásán ìwé dá o ẹgbẹ́ mi náà kà àwọn méjì ń kà àwọn kọ̀ndẹ́mù kó tí wọ́n lè fi preposition láti wọ́n lè fi sọ di káàkiri preposition kí má pẹ̀rẹ wá sàgbé horn àti tù níbi ìtumọ̀ bá tíá ìdínà sọ̀rọ̀tọ̀ lùsàkì to guide us to the right path àti guide us on the right path so when guide us to the right path ìtumọ̀ rẹ̀ àwọn máa fi gọ̀ pé that means you are seeking for the right path you are not on it already

wọ́n ní owó tí a lọ kó sí nsọ tó ń you are already on your lane ó so you have to be careful and be prayerful àbí ẹ̀kọ́ ni ọ yẹ kọ́ lọ wọ ara ẹ pa ẹ̀kọ́ ojú ọ̀nà lọ wa ṣùgbọ́n ẹ̀mọ́ ojú ọ̀nà wà lójú ọ̀nà kó o sì sìnrìn lójú wa ń táwa ń béèrè nìyẹn sàdìrí pé sọ ọba tó bá gbọ́ lọ́pọ̀ lọ tọ̀ gbọ́gbọ́ yé islam kó tu wọn gbàdá kó ti fún láwọn examples tó bu wa ọ̀sọ̀nù àṣẹbí kúdírọ̀t kúdírọ̀t bàṣírọ̀ tí ọ̀mọ̀ pé kéjìlẹ̀ ń kọ́ sẹ pé tì bàṣírọ̀t àwọn aráwọn tó torí ẹ̀ kó mùsùlùmí nígbà wọn kọ́kọ́ ní ọkàwé láyé láyé bàbá fíjà àkọ́kọ́ nílùú tàǹgbẹ̀ kí ló bí à ń sọ̀rọ̀ bí nílùú wa ìdí wọn bá kàwé ọkẹ bàṣírọ̀t à rat rat èkúté sídìí card ìdí card card ó ti jẹ́ pé orúkọ ẹni ẹni kó ló máa ń parí ó kọ tí òun náà ọ̀rọ̀ kí lè tún orúkọ rẹ kò lè sọ. kódà agbéwèé yẹn rù títí débi pé ọba ọba sadáìsì àwọn orúkọ ìsìláàmù lọ́wọ́. kí ni jẹ́ mẹ́ríàm nínú ìsìláàmù mẹ́ríàm ṣebí ẹ̀rọ ti gbọ́pọ̀lọpọ̀ kí lẹ́dẹ̀ ló ń kọ́ ọkọ yẹn tó ń di sáìdì orúkọ yín àbí họ́ọ̀lì ọ̀sọ́ di kàlí kọ̀díjà ọ̀sọ́ di kàdíjà nígbà tẹ ẹ wá kọ́ ní pé pé ilé ìgbó bí ó lára ibi ilé ìgbó ṣe bí phonetical phonology lẹ́lọ́ ń kọ́ tẹ̀torí ẹ̀ tí ẹ mọ wọ́n ti pọ̀ fún ọgbẹ́ ẹ̀kọ́ tó tẹ̀ kọ́ lárúbáwá ní ẹ̀bá àwọn tó díje pè. tàbá gbọ́ ìsìláàmù ká gbọ́ yé tí ọ̀já dàrú dàpọ̀ ààhìn ara wa léèmọ̀ ààhìn ẹlòmí léèmọ̀ ànígbàgbà yìí níbo láti lọ débi tọ́rọ̀ ti ya náà níbi ẹ̀hàn ibi kèfé látara iṣẹ́ ti fi bóyá kí òkúrú balẹ̀ fún kẹ̀mí ìlànà òfin ní àti ọmọ tó fẹ́ gún lábẹ́rẹ́ tọpàlù olórúkọ Jésù àbíwọ̀n náà wà nílé sẹ́kẹ̀ẹ́ pé lókọ ní Muhammad ó sẹ̀ lókọ míì wọ́n á tẹ báyọ̀ mọ́lá báyọ̀ ayọ̀ owó lọ fẹ́ rí kí ọmọ olè mú wá Abdullah ó lọ wá náà tó jẹ́ tí ọ̀jẹ́ mùsùlùmí wò ilé wọ́n pèèyàn ló kọ̀ rẹ̀ bí ó kì rẹ̀ náà rẹ̀ mọ̀ bí kì ọ̀ so mọ́ gbé ìsìlámù rẹ̀ pamọ́ ọjọ́ ní ẹ̀ndì wà mọ̀ náà sàn kọ́ọ̀lá mímọ̀ dá ìlọ́lá ẹ̀kọ́ ń parí rẹ̀ ó ní kí

mùsùlùmí tó ní oúnjẹ tí wọ́n ní ọmọ gba ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ adìẹ ní ọmọ fún mùsùlùmí ti ń ṣe àgbo tí wọ́n ní tí ọba jẹ́ ọ̀wá ní adìẹ sí pé adìẹ rẹ̀ ní o adìẹ náà wà nẹ́sàn-án yóò kú ẹ̀ kọ́ mọ̀ pé bádìẹ ní ṣe nẹ́sàn-án tó nẹ́rù yẹn ìsìláàmù ara rẹ̀ ló ti kú yẹn. lórúkọ ni asarata bìlá khasarta ó ti sòfò ayé asarta dúnìyà wal akhirah ó ti sòfò ayé

àwọn lè sọ̀tún kẹtí ẹ̀ sí òní irú táwọn òní dání tàwọn bí rẹ́nu wa ọbẹ̀ tẹ́ lónìí ní aláya àtà lọ́la bí ọkẹ́ àtà lọ́túnla àtà ibi àti dání náà ni o tí àwọn òní gbúrò inú yíkọ́ nẹ́wọ́ ẹ̀ dání wà jẹ́kọ́ táwọn ọmọ jẹ dàbínú àtomi àbítọ̀ ọlọ́wọ́ tàwá ló sí o ṣùgbọ́n tòun tí gbogbo wàhálà ní ọlọ́tọ́ à sọ fún ọlọ sójú ogun ọmọ rẹ̀ fún gbogbo àwọn wàhálà tó séyẹn wọ́n lókò kò sí wọn ò

mọ́kùnrin ní wèrè mọ́hà kámà lè lórúkọ torí pẹ́sẹ̀ lókò ti di káfíìn sódì ayà rẹ̀ káàkiri wá pé nìkan lẹ́kọ̀ọ́ sódì ọ̀ká wà ní ọwọ́ ọ̀ká wà ní òní lẹ́kọ̀ọ́ àwọn àti mọ̀kó tó jù bẹ́ẹ̀ lọ kẹ́ àwọn tó sáájú wa àti wọ́n pa níbi wèrè ọ̀nà kílọ̀ wà tó lọ fún ọmọ àlè ní ìjẹ́ di áfẹ́l bẹ́lẹ̀ wà ń ta ìlú àfi bí ká tó fi ọmọ ọkọ ní ó nínú ìlú so ló fi jẹ́ pé òun yóò tán bá sọ sí pàṣẹ́ntì ìjọba báwo ṣe ti jẹ́ nǹkan tá àti nípa lù kan tó ga jù yìí làwọn èbí káàkiri tó jẹ́ ojú ọba rẹ̀ nígbà pé ọmọ burúkú lágbájá mọ́ wa gbèlè mi tó jẹ́ mọ́ wa gbèlè àti lágbájá ń bu yín ìyìn níbi ọ̀rọ̀ rẹ̀ gbọ̀tọ̀ sẹ́tì rẹ̀ tẹ́jọ́ ń gbọ́ ní níbẹ̀ lẹ́nu ló kú sí tọ́mọ́ wa sọ fún tí wọ́n á fi níkorira rẹ̀ kì í sí nílé bá lágbájá bu ọ ẹ̀mọ́ gbọ́rọ̀ ẹ̀tọ́ bá bu ní ẹ̀rọ tó ń sọ ọ́ ní public báyìí pẹ́ẹ́nìkẹ́ bu mí nì kẹ́mọ́ wa gbèmí mi torí pé tó bá fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ tẹ́lẹ̀ àwọn ikú ọ̀rẹ́ kọ̀rẹ́tì rẹ̀ yẹn kó ló ti bú mi nì ó lè mọ́ jèrè tẹ̀sí lára rẹ̀ bẹ́ẹ̀ lọ kárí kódà tá a bá gbọ́ ádùnmọ̀ píkì rẹ̀ fáì gbọ́ yé ní fi ń ṣe bẹ́ẹ̀ tiwa ọkọ̀ ànẹ́bí ń wèrè òsì ń àbílẹ̀ ẹ̀kọ́ ọlùsá irú àwọn majnun nígbà wọn bá rí pé òṣèré yẹn ọ̀rẹ́ jábọ́ yà ń wèrè ọtọ́lọ̀ fún kíní àbí bọ́tọ́ dè wèrè tá a pè é kọ̀ jẹ́ wèrè àti ẹ̀jẹ̀ wọn kó wèrè lò tọ́ tó tọmọ ọ̀gá sí kọ́ ya àwọn ẹ̀wọ̀n kò kẹ̀sẹ̀ wèrè wọn lórí ni so látàrí báyìí ni pé ká dúró tọ́ ọwọ́ ní àbí kí èèyàn fa nǹkan mí lẹ́yìn fún nǹkan mí lẹ́yìn ọ̀lọ́ torí pé ìpẹran ìjọsìn ni kíláyà bọ́tọ̀ kalẹ̀ fún wa ọlọ́run قال إبراهيم هنا تشرب نشرب البقرة لا تنم يقول أبي سيد بقرة أبي علي مراد إن الصلاة سورة أولي علي مراد إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وعن أول المسلمين ونسكي في ممالي فيك أمامي أول القوة تنقى قد يكون ككامل wọ́n rẹ̀ fún ọgbọ́n sẹ́fún tí wọ́n ní ọmọ pa àgbò sẹ́fún owó ẹ̀tọ́ bá ti ní àwọn àkáǹtì háwò háwò háwò háwò háwò wáwá háwò háwò háwò háwò àwọn àkáǹtì ogun yorùbá o lè fẹ́ fún àwọn háwò háwò yìí bá sọ̀rọ̀ ẹ̀bì kẹ́ tọ́wádé láwọn àkáǹtì ẹ̀tọ́ bá ń gbà lọ́sọ̀kọ́tọ̀ tọ́wádé pé háwò ọmọ wa pa àgbò sẹ́fún lóṣooṣù ẹlòmíì ti lọ sí àwọn ọtẹ háwòháwò yẹn ó ti lọ sí sẹ́kàn tí wọ́n ní kọ́ máa pàgbò sẹ́kàn àbúkọ́ máa pàgbò fún àbúrò kọ́ lóṣooṣù yóò ti wá wá àwọn tó jẹ́ ohun bídíà ti burú nìyẹn yóò wá àwọn táwọn náà jẹ́ ohun bídíà àwọn olùsàkùránì olùsàkùránì jẹun àwọn prayer warriors tọ́mọ́lọ̀ sàkópa àwọn sàkùránì káàkiri ilé àwọn èèyàn báwọn tó ń bàtà pé àjọpá àwọn oṣù náà tán gbọ́ yé bọ́lọ̀ bó ti ní ká lo àrùkọ́ àwọn olùbánẹ́bí ti lò ó ni wọ́n lò olówó ń bẹ láyà nẹ́bí mò ń lọ ka kùránì nílé wọn ẹni tí bí ọgọ́rùn ẹ ọmọ fún fún àkókò lé ń bẹ torí pé má bí fún wọn ọ̀rọ̀ ta kùránì nílé rẹ̀ wọn ọ̀rọ̀ kéyà àti fún wọn ọ̀rọ̀ ké múlùkù fún sódíé ogún tẹ̀lẹ̀ tá nẹ́bí lọ wọn ọ̀rọ̀ pé ìfọ́jà wọn náà jámọ́ àwọn mílíọ̀n wọ́n náà júdà náà 20 mílíọ̀n kí ní ọdún àtàkì wọ́n náà lẹ́wọ̀n ọ̀rọ̀ pé ní ilé rẹ̀ àtọ́díé wọ́n wá wó pé akúti aláwọ̀ ọ̀gá tó jẹ́ àwọn bídíà táwọn níbi táwọn ó kú sí táwọn ọmọ ọjẹ́ bí ìgbọ̀dà ẹjẹ́ apá wọn kọ́ máa bọ̀ wọn ka kùránì torí pé lọ́dọ̀ tí wọn náà tẹ́lẹ̀ wọ́n ti so mọ́ kó tiẹ̀ bèbè lè ka kùránì àti kọ́ pẹ́rẹ́ kó tó ka ó túbà tẹ́lẹ̀ òun náà ti lọ sí fẹ́ bọ̀ kẹ́tọ́ ní kọ́ mọ́ pa àgbò ní gbogbo oṣooṣù àbó kọ́ gbogbo oṣooṣù yọ wá pé òun so yọ kẹ̀sí kọ́ kùránì kì í lọ́rùn tẹ́ẹ̀ máa ní ká lẹ́yìn ni òun ti mọ̀ pé tí fẹ́ sáàjẹ̀ ojú fúnra ní ọ̀dọ̀ bí ọwà darí wọ́n ní gẹ́gẹ́ òbéèrè ẹ̀rìn ní ọdẹ pọ̀rọ̀ wọ́n láti ẹ̀sí fáyé wọ́n fi ọlọ́run nínú àwọn ọmọ ìfẹ́rẹ́ ìdígbà wọ́n fà wọn ọlọ́wà ní ẹ̀yìn aláyà olóòkú ni pé tọ́yọ̀ pé sísìn lè yẹ bá pa tọba bí ìṣíwájú ọ̀sà pé òun tó ń bá obì rẹ̀ tọba pa obì fún nǹkan kan kẹ́rì pé agbo ń bí agbo àwọn obìnrin káàkiri kìlọ̀ fáwọn ìyàwó agbo wọ́n ń sẹ́gbọ́n bí agbo ipe àwòrán yẹn ọwà ọgbẹ́sẹ̀lẹ̀ mẹ́ta ayọ̀kọ́ ọ̀tàkó sí àárín àrò kẹ́tó tóbi rẹ̀ sí kágbóná bàjẹ́ ah gbogbo àwọn kẹsàn-án tún àwọn tó ń tàgbo àwọn ọ̀tàdó mẹ́díkù wọ́n ti fẹ́ gbọ́ àbáwọn tó fẹ́ ti lẹ́pa ẹ̀wá fẹ́ pẹ́ kọ́ fẹ́ sí ni àbẹ́ ẹ̀dá ojì sí pé ìrókò kíní jẹ́ ó sì abẹ́ pa ó gbogbo àwọn nǹkan yìí jìnà sí náà alákọ̀ọ́kọ́ àrínà àpọ̀ àtọ́ ní prógámù wá lórí YouTube wá lọ́wọ́ bẹ́ẹ̀ náà wò wá náà ní pé tí ẹ bá pèsè sí lásán fún nǹkan kan àbí nǹkan kan èèyàn ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run èèyàn ti jáde kóòlù islam ọwọ́ ni áàzà fi inú máa ń fọ alẹ́ òun fọ́kọ̀dù sájà ẹni ò tó bá ṣe àwọn ọṣẹ́ tá a sọ yìí ń borí balẹ̀ ó yóò tó lè pa kódà kọ́ jẹ́ ẹran tí ìsìláàmù ní àwọn jẹ ọ̀pọ̀ ajá fòbù ó ti yé ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ fún àwọn tó gbogbo àwọn ọba àti ọkọ̀ ẹran torí pé ìbádà ni kódà ìjà wẹ̀ tó lóun sì lérí fóun fẹ́ pọnẹ láyè kan àdúgbò wọn sọ pé àyè tí wọ́n ti bọ̀ sáńbẹ̀rẹ̀ tí wọ́n bá ti bọ̀ sáńbẹ̀rẹ̀ ọ̀gọ̀rọ̀ lọ́pàá níbẹ̀ ètò wọn bọ̀ sàlàyé yẹn rí ó tún wọ́n pé lé yín pápá ẹ̀sùn bàtìláàmù ìsìn wọ́n níta lé yín ni

ẹ̀sìn àjèjì ní Islam inú tẹ Yorùbá tẹ̀ ń kọ ẹ sọ pé àwọn bàbá yín láti mọ́kà mọ́ ti wá bàtà bàbá yín wọ́n láti mọ́kà ẹ̀sìn tó ń gbọ́ láti bẹ̀tọ́ lẹ́sìn àjèjì ní tẹ́tù kẹ́ni sọ kọ́lọ́ ẹni ẹ̀tọ́ ẹlẹ́sìn àtọ̀hún ìwá ni mọ́kà lẹ̀sìn ní ti wá ẹ̀sìn náà bàbá ńlá bàbá yín mọ́kà ni wọ́n ti ṣe kí ni àbí náà Yorùbá tájọ kàìsá Yorùbá lè jẹ́ pé ìtẹ̀yìn wọn lè ṣètò lè gbára lé sílé ẹbí lẹ́ni tó nẹ́tọ́ ní anẹ́bí ìdírísì náà ni húrímísà húrímísà ní ọ̀rúnmìlà ó ní òun ní òun lọ́kọ́ pírámìdì Egypt ìbá anẹ́bí ìdírísà húrímísà ọkọ̀rọ̀ àti húrímísà tó gbogbo àwọn nǹkan yìí tí ẹ bá ti kí ọpọlọ rẹ̀ kalẹ̀ kókó mọ ọ̀rọ̀ kúrò sí èèyàn ní gbádùn eléyìí bẹ́ẹ̀ tẹ́ńtọ́ bá ti sẹ́nu àwọn ọ̀sẹ̀ yìí ń forí balẹ̀ fún kẹ́mí lẹ́yìn ọlọ́run ń pẹrẹ fún kẹ́mí lẹ́yìn ọlọ́run kò fi jáde kó ní islam ó ti di mélòó náà àwọn tí wọ́n fi jáde kó ní islam dáka àlèkèkọ́ọ̀d àdìọ́kàn àṣọ́k ròyìnròyì ẹ̀kẹta alifẹ́ ìgbẹ̀ládé ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin la wá fẹ́ kà yìí àwọn nìlá padà bá pàdé níbi náà wá kílù islam ẹlẹ́ẹ̀kẹrin òun wá ní àwòkọ́wòlá tàbí ọ̀rọ̀ sísọ jáde lẹ́nu ṣẹ̀kú yorùbá ni wọ́n fẹ́ sọ pé ọ̀rọ̀ làá mọ́ sọ tí wọ́n rí yọ òbí lápò pé ah, gba òbí yìí ìní mo fẹ́ fún àbí òun ní sì mọ yọ̀dà nínú apó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kúkúrú amọ̀yọ̀dà nínú apó ọ̀rọ̀ tó bá da ọ̀rọ̀ tàwíìf amọ̀yọ̀ ìkẹ́ níbi tọ́lọ́ náà bá kó sí wọ́n lè láàyè ọ̀sá ìlú sàmàwá àti wàhálà ọlọ́wọ́ akọ́kọ́ mọ gbé fún yọ àmàlẹ́kà mẹ́tọ́ mọ sàdúà fún ọ̀rọ̀ ní yọ obì lápò òun ní yọ ìdà

wọ́n tó bá ti dìgbà pé ha lágbájá lọ́dọ̀ tèmi o káfíìrì ni tọ́kọ́ ti gbọ́rọ̀ mi jáde wà tó lọ́sọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n á ń kọ́ alákọ̀ọ́ ìwò náà bí a ń yàtàkálẹ̀ báyá kí wọ́n sọ̀rọ̀ bí sábìlá ìtàhálà ẹnìkan wá ní bú ànẹ́bí ọmọ ẹ̀kọ́ tó bú ọlọ́run ẹ̀ papọ̀ lórí ọba ti bú ànẹ́bí pé ànẹ́bí yìí oúnjẹ kújẹ ní ọ̀bẹ àníkọ̀gbọ́n ń tọ́ sọ ni pé ọlọ́run sí yẹ̀yẹ̀ ṣàkọ́lọ́run ti ní ọlọ́run ti ṣe ó ti scrutinize ànẹ́bí ọlá ọ̀fẹ́ lọ pé tó fíìtì fún sẹ́yìn ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà àkídà àwọn ọ̀rọ̀ fídọ̀ ipe màlẹ́ka jù sí fẹ́ jẹ́ ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ̀ fẹ́ rẹ́ wọ́n ti bú ọlọ́run náà ọ̀rọ̀ nẹ́lórí jẹ́ pé àwọn fẹ́kọ̀ọ́ kan nù wọn àwọn afárá ti kílẹ̀ àwọn àtikáfẹ́ ìfi àlè gẹ́gẹ́ ni wọ́n fẹ́ràn pé ó túmọ̀ pé àtìrẹ́yìn lànàbì sọ̀rọ̀ wà fọwọ́ bí wàsálà màálì sẹ́yìn pé àwọn ní nǹkan ṣe lọ́pàá arúgbó tó bá bú ànàbì ìdájọ́ òkú torí pé ó ti fẹ́ rí dà sẹ́yìn pé bàtà níbi ń bẹ láyé ànàbì lè yáa fi rẹ̀ tí mo yáa fi rẹ̀ bàtà níbi ò sí mọ́ ọlọ́dà lè kí àwọn ọlọ́run yáa fi rẹ̀ bọ́lọ̀ bá polisi láwùjọ wa ní ẹgbẹ́ wọn ní nǹkan bú ànẹ́bí kánò kìnnìkan wọ́n ti lè pa ó dàwọn tọ́kàn bọ́lọ̀ nǹkan wọ́n bọ́ ànẹ́bí lójú rẹ̀ ebi kìnnìkan sáré ló bá ń bẹ láyé òun ní ọ̀dàjọ́ pé wọ́n yá fíẹ̀ ìyá fíẹ̀. àtìkáwọn tó bu náà àti tí wà nù sínú àbí kálọ̀ wọ sọ́ọ́lù mùsùlùmí ti àfáwa ìmùtẹ̀míyà àti àfáwa tàbídìn àṣùmùkí torí pé tọ́ba lọ́nkó kìí fún ìsẹ́míyà ìwọ́n pa àwọn olóògbé òbí tẹ́rọ́rìsì wà lọ́dọ̀ àwọn tí ọ̀gbádùn káwọn mú ti àfáà tàbíyà kódà tó jẹ́ pé náà olùtakò ibùdó tó ní yà ní ṣùgbọ́n tó padà jẹ́ pé àwọn ẹ̀rí kò sọ́nà táwọn fẹ́ gbà bí àwọn gbà wà pa rẹ̀ ní ti àbá wa àsọ́bókí tàdá kọ rẹ̀ táwọn ẹ̀kọ́ tí àwọn ìbẹ̀ àbẹ́yẹ bú ọlọ́wà gbogbo àtẹ́bí àwùsá ti dì àbẹ́yẹ bú ẹ̀sìn ẹ̀kọ́ ọ̀kọ́kẹ́ rẹ̀ ti gbẹ́sìn àwọn àmì ẹ̀sìn kí wọ́n fi ṣe ẹ̀yẹ tó jẹ́ àwọn tó jábí ẹ̀sìn pé ayà kùrá ní ẹ̀sìn báyìí àdísìn ẹ̀sìn báyìí òun wá níbi ìpanu ti ẹ̀ so áyàwó ni agbára yẹn lórí ilé ìgbàfà wa ti wá fún wa wọ́n ní òun ní áyà àwọn tó ń yọ ẹ̀wọ̀n kí kódà wọ́n rìnrìn àjò ní àtàlẹ́bí ojú ọ̀nà ẹ̀sìn gẹ́gẹ́ ni wọ́n lọ pẹ̀lú kì í ti pé wọ́n ń ṣeré kọ́ wọ́n wọ́n rìnrìn àjò lọ pé iṣẹ́ ìsìn rẹ̀ ti kíní ẹ̀ gẹ́gẹ́ so lójú ọ̀nà wọn á kóra àwọn ọjọ́ wípé pé ọ̀nà jí ká lọ sí pa ilé iná wọn náà tó bá rìnrìn àjò kọ́mọ̀lẹ́ kọ́rọ̀ ọlọ́run láàmọ̀ fi panu nínú ọkọ̀ pé bá kódà ọ̀rọ̀ táwọn sọ fi ẹ̀já mọ̀ pé ìrìn àjò ìbí kúṣẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ fi rìnrìn àjò tí ọba yàtọ̀ ní oníjẹ́ tó jì ju bí tẹ̀ lọ́lọ́ látara ọ̀rọ̀ lọ́wọ́ ṣe wá ti wọ́pọ̀ pàápàá jùlọ ká máa wọ́n àwọn ìyàwó wa ìtẹ̀tọ̀ gbọ́ nípa fámílì àwọn èèyàn tó bá wọn ọkọ̀ wọn dálẹ̀ ọ̀rára ilé ẹ̀ tí wọ́n náà bá ti rí fọ́ ọmọ báyìí ọmọ ọjà oṣù ọmọ ọjà oṣù wàhálà dé ẹ̀fọ́ ọlọ́rọ̀ pamu bẹ̀rù jẹjẹ ẹ̀ ti yó fún ẹran ọmọ ìyá yìí mùsùlùmí ní tútù ní pé àwọn tó rìnrìn àjò pẹ̀lú àdéṣọ́lá ìwọ̀sánlá àtàwọn sọ̀hábà wọ́n sọ pé ah, àwọn ọ̀fẹ́ rí àwọn àfáàwà ànẹ́bí àtàwọn tí ń tẹ̀lé tọ́já wọn sọ̀hábà tọ́já wọn ọ̀gá ah, wọ́n ya ọ̀bì wọ́n ya ọ̀bì àgán kìíwá tá níbi ló bì kílẹ̀ àwọn kódà tó fi ànábi rúhù tàṣámù pé à wọ́n lè jẹ́ ọlọ́run ní ọlọ́run tó mọ àníyàn wọn tó sì mọ̀ pé irú rẹ̀ ọ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run fún ànábi ànábi ọ̀sọ̀rọ̀ ọlọ́run wa sọ àyà kàrí wàtá níbi gbọ́rọ̀ ní pé bó wọ́n bá sọ̀rọ̀ àwọn bì kílẹ̀ àwọn fún wọn. àwọn táwọn sọ yìí wọ́n jọ ń sẹ́yìn àjọ ànábi wọn náà ọlọ́run sọ fún àmì ọlọ́run lẹ́bí pàrọ̀sán fábí ọlọ́run làmẹ́dì gan ìkú ìyàn orí bó ti rí yẹn àbìkẹ́ni ayé alukuran tí wọ́n kà fún yín àbìkẹ́ni àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá àbìkẹ́ni táwọn ní ní òtó láta ìlẹ́wà fi ń sawẹ́wà wọ̀rọ̀ tún ní ìyàtọ̀ títẹ̀ rẹ̀ lẹ́ ń pè wọ́bìà lẹ́lọ́kẹ́jú àní kóòtù fẹ́sẹ̀ ìhún lẹ́bí sáwàdà sáwà pé ìgbà ọ̀lẹ́ àkọ́bí ànẹ́bí o olóṣìṣẹ́ ọgbọ̀n bí ìrọgbọ̀ ànẹ́bí náà sẹ̀wé ọ̀daràn ọ̀rọ̀ kúfù ìsọlẹ̀ lẹ́nu èyàn ní sọ́kòkò ànẹ́bí ṣe ní orí ní bóṣe ní àwọ̀ ní ọ ní ọ̀lẹ́wọ̀ àkọ́bí ànẹ́bí ó sọ́kòkò tófétófé ó ti bú ẹ̀sìn àbí òwú ẹ̀sìn tó fi àmọ́ ìsìláàmù ànẹ́bí ló buwá fún wa ó rà nínú fíkì òkóńkó tó bá ń bá wà ìsìláàmù àbí ẹ̀kọ́ yóò pé ó wà kíníkẹ́ dínà lẹ́nu ìjà ànẹ́bí yá نبينا نبينا محمد من عند الله أبي أقول فين بابيري هم قالوا لو جاء نبيها أقوال شرعية ها التي جاء نبيها أبي جاء بها وين جاء جاءنا هو بوافقنا هو إيه ها so إذا نبي موافق ولا هذا الله so látàrí bẹ́ẹ̀ ó tún ọ̀gbọ́gbọ́ àwọn tó bá jẹ́ tẹ̀sẹ̀rẹ́ òfin ẹ̀sìn àìbí sáwàdà tó bá ti ń gòfin ẹ̀sìn sáwàdà ẹ̀sìn náà ló gbé ṣe kíni ọlọ́run wá ní wà ní ìṣòro pé ọlọ́run òjíṣẹ́ rẹ̀ àtàwọn àmì ẹ̀lẹ́bí ń sáwàdà bí a láta àtẹ́sìrú ẹmọ wuyẹ ẹ ní ẹsíkì ẹmọ wẹ ẹsíkì gẹ́gẹ́ wọn torí pé bàtà níbi sọ́yà níbi káyà ìfọ́n ní iná máa ní sọ bí àtọ̀rí ikọ̀ àwọn ọ̀rọ̀ táwọn sọ ní àwọn kẹfì wọn káfí ń pamọ́ kí ọ̀nà ọmọ sùwà kí ní ẹjọ́ ọmọ sùwà ni ọlọ́run ní rọ́bìṣì lẹ́sọ̀ yẹn láti àtẹ́bìrú kọ́tíkà fású ẹ̀wọ́ kọ́tí àrùkùtà òkìd ẹ̀wọ́n sáró yìí kankan kọ́tíkà fású ó ti parí ẹtí ṣe kékeré báyà ìmáàlì kù ọlọ́run òsín náà fìfẹ́ ti nígbàgbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti di káfẹ́ wọn fún wa ní ìzán faridjatu ìṣe kékeré sọ́lọ́run jáde kó وتكون بالفعل أما ولا ترى إسان وتكون بالاعتقاد أما ولا ترى ديوك جاو وطلع بطلو تنسو إيسا نيكا قول موسى oúnjẹ tó dè mọ́ra gbígbọ́ ní bá fẹ́ dàrú ètò sọkọ́lé ohun دي rì mọ́lẹ̀ onígbàgbọ́ nu àdéọ́kàn ní àdéọ́kàn kúfúrò ní. so wọ̀tẹ̀kùnù bí sẹ́kì fi ṣe in nínú òmórí díì a sì ìyẹn mọ́ orí ise látara ìṣèrò ìròyìn ìṣeyèméjì nípa àlámọ̀rí báyà kọ̀ ẹ̀rẹ̀ ká má kọ̀ ẹ̀rọ lẹ́sẹ̀ fún wa Allahu akbar kàmá ń ṣàkà sí òjú rẹ̀ sọ́lá ẹ̀tọ́ ni yóò fẹ́ fẹ́ ẹ̀yin tẹ́ kí láti jọ ìgbẹ́ kílẹ̀ sí dà irú òrí yẹn tọ́sùn ọ̀fẹ́ ṣàkùn ti bàtìlámẹ̀ lómi jẹ́ tọ́ba ti ní mùsùlùmí ti sọ pé yọ́ yà yín lọ́jọ́ àlè